adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run àti ọ̀pẹ́ tọ́sí tó tó tó àtòkò ń tẹ dáadáa láti dókò lásìkò láti wò òye bí wọn bá ọlọ́run bá yọ̀ ọ̀dà nínú ọ̀rọ̀ rẹ̀ níta ń bá lọ onáàbí ìtumọ̀ alhamdulillahi rabbil ọlọ́run ti bẹ̀rẹ̀ bá yẹn ní bíi ẹrù ọpẹ gbogbo ẹ̀ pátá ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọlọ́run bá tuntun pé olóore gbogbo ẹ̀dá tó ń fi ìtọ́jú gbogbo ẹ̀dá lónìí ọ̀ràn. a wà lórí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkànlá káàkó lórí Rabbil Alamin àìsàn tó sá fẹ́ wòye síbẹ̀ òun náà olùkọ́nà tí ọlọ́ọ̀bá àdìgbò ọlá ti ń tọ́jú ẹ̀dá olùkọ́nà tó pọ̀ lọ. ojúkọ̀nà tó pọ̀ ni ní títọ́jú náà fi tọ́jú ẹ̀dá pàtàkì jùlọ ọmọ ìlú ènìyàn. abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú títí àkọ́kọ́ bẹ̀ ń dá ara ìdí ìtọ́jú ti bẹ̀rẹ̀ nìyẹn fún fún àwọn ntọ́ba wò wọn náà ló máa ń dá ntọ́ba wò wọn kò ní dá lẹ́yìn ìgbà náà láwòye sí ìdàgbàsókè tọ́lọ̀ ń mójútó níbi dídá ọmọ ẹ̀dá ènìyàn láti bí yèèpẹ̀ lọ sí bí àtọ̀ láti bí àtọ̀ títí tó fi di ẹ̀gbẹ́ tó fi di bá ṣe ẹran tí egbò fi débẹ̀ tí gbogbo ìgbà ara yóò wúlò fún bọ̀ bá délé ayé tọ́lọ̀ ń ṣe sára rẹ̀ a sì tún mú àwọn àyà kúrán wá tó ń pàkíyèsí wa lọ síbi eléyìí tá a sì wòye pé kò sí bá a ṣe lè wo ìrọ̀rọ̀ ọlọ́run tó lórí àlámọ̀rí yìí tá a fi lè mọ gbogbo ẹ̀ ní àná làwọn awòye sí ẹlẹ́ẹ̀kẹta nípa ìdàgbàsókè tó tó ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dẹ́ lẹ́yìn ìgbà tó bá délé ayé tó ti yàrá ìdí títí tí ó fi di ẹ̀kọ́ tó aago tó lẹ́kọ̀ọ́ tó ṣe é fi yànnà tó lè gbé nǹkan ṣe títí tí ó tó wá fi di arúgbó kùjọkùjọ lẹ́yìn ní kí ẹ̀mí rẹ̀ ó tí ó tó wá gbogbo àwọn nǹkan tí ń lò láàrin àwọn àsìkò yìí àti àǹfààní tó ń jẹ láwọn àrìn àsìkò yìí lára orí ọlọ́run tí ò kàlákàtà lẹ́yìn ìgbà igbe ilẹ̀ yìí ní bọ́lọ̀ ń ṣe dáa àti rírọ̀ fún gbígbé àti lílo oríṣiríṣi ń dá lórí rẹ̀ lára wípé ọlọ́run jẹ́ rọ́bìnrin olùkọ́jú gbogbo ẹ̀dá olùdé gbogbo ẹ̀dá náà ní. lónìí abọ́ síbi nínú òun náà ni wípé ọlọ́wọ́ bá àdìgbẹ́ ọlá ó gbé àwọn ìràwọ̀ sánmà ó gbé wọn balẹ̀ àti àwọn ẹ̀dá mi tọ́lọ̀ tẹ̀sí sánmà lóòrùn ni lóṣùpá ni ọlọ́run gbé wọn kalẹ̀ láti lè jẹ́ wípé yọ ọmọ yọ ọmọ ẹ̀dín yọ ọmọ rí àǹfààní ara àwọn nǹkan yẹn tọ́lọ̀ ń sì rọ̀ fún wa bẹ́ẹ̀ náà ni bíbẹ̀ òru bíbẹ̀ ọ̀sán. pé bí ọ̀sán tó máa jáde káàmù wà kàn jẹ àtàwọn bùkátà mi ta fẹ́ bí yá òru ọ̀mà jẹ́ àsìkò ìsinmi tí ọ̀bá lébá èyí ti jẹ ìlú rẹ̀ sílẹ̀. àwọn ayé àkùrá ń kọ́ lórí ilé yìí nínú ẹ̀ náà ìgbúrò ọlọ́run sọ nínú túrọ́ọ̀kì yìí ló ayé àkàwọn sọ̀tọ̀ yìí bí wàlẹ́lí ìjà àlàṣà ń tàbí yá á wàlẹ́kọ̀mọ́rọ̀ nùrọ̀. وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق ọlọ́ọ̀bà àdékẹ́ọ́lá ẹ̀kọ́ pé òun ní kí n sè mọ́lẹ̀ dídá òun ọ̀tọ̀ kí mọ́lẹ̀ ọwọ́ àbẹ̀ ọ̀tọ̀ ni méjèèjì ọlọ́run náà ló ṣe òun lè wà wọ́n sí mọ́lẹ̀ mẹ́ ọlọ́run ló dá òun ló sì dá mọ́lẹ̀ tẹ́ ń lò tẹ́ ń sáǹfà dákàlẹ̀ lọ́dà sílẹ̀ lára àdúgbò ìkọlọ́ ọba ti rìn yìí ni pẹ̀lú àǹfààní ńlá tẹ̀lé lára òun wàlúkọ mọ̀rọ̀ mọ̀rọ̀ ọlọ́run ti òṣùpájú kí ọmọ ṣe mọ́lẹ̀ fún yín láwọn àsìkò kan lóru fẹ́ẹ́ pé tọ́ba ń rìn lò ní kọ́tẹ̀. wàkọ̀dọ́rọ̀ ọ̀húnmọ́nà zim ọlọ́wọ́ á ti ibùsọ̀ fún òṣùpá yẹn tí ó ti máa bóra ju lẹ́sìn òṣùpá parí abẹ́ mùsùlùmí. lè ta àdá mú àdàdà sí iná wọlé ti sáábà. kẹ́ẹ̀lì máa máa máa wò ká ọdún tẹ̀ lò láyé àti ìdí òtẹ́ ṣe. tọ́lá ọ̀bá sí bẹ́ẹ̀ kálukú ọkàn máa lo ìgbẹ̀mí ní koríko ní mọ́ iye ọdún tó ń ní. bẹ́ẹ̀ náà ni ìṣirò tó ti fẹ́ lọ látara ìka ọjọ́ ilé ìjẹta ma kàlákà wọ́ọ̀mù àdìgá ilẹ̀ abẹ́lẹ̀ àkùrì òdodo lọ́dọ̀ fẹ́ fi rinlẹ̀ náà ló fi ṣe ẹ̀dá nǹkan yẹn báyẹn ibi ọlọ́wọ́ bá ọba ti ọba ti fi ìtọ́jú àwọn ẹ̀dá rẹ̀ nínú suratul An'am àyà bá sọ pé wà àlàlà wọn ní àbí ìdúró máa wà a tó fi àwọn ìràwọ̀ fún yín. kẹ́ẹ̀lẹ́bà jẹ́ kọ́lẹ́bà jẹ́ ìtọ́sọ́nà fún yín inú òkun lẹ́ẹ̀lẹ́ àti ti ojú omi. nínú ìmọ̀ ọlọ́run náà ni títí tọ́jú ẹ̀dá òun náà ni àwọn nǹkan àlùmọ́nì tọ́lọ́run ti sílẹ̀ àti àwọn ewúgbìn àti àwọn ẹranko tí ń tọ́ka lórí olùkọ́ àánú ọlọ́run àti tẹnumọ́ ipé nígbà tá a bá mọ rí àwọn nǹkan yìí tá a ronú sí tá a wòye sí ìdí òjò ká máa díẹ̀ nínú ìtumọ̀ alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀fẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ti gbé òní tọ́jú gbogbo ẹ̀dá pátápátá. inú sóràtì Qur'an àyà sixty one àti sixty two ọlọ́ọ̀bà àlejò aláṣọ sọ fún wa yẹn pé tabaraka alladhi ja'ala fis samaa'i burujan. وجعل فيها سراجا وقمرا منيرا tuntun ọlọ́run ìbùkún ní bẹ ọlọ́run ọlọ́run bá ní orí ajẹ ìjẹ tán èèyàn máa jẹ ní ìjọ máa yí bẹ tí òsì ní tán ìmọ̀ àgbàrúkà nìyẹn. tabaraka alladhi ja'ala fis samaa'i buruja ìbùkún ní ọlọ́run ọlọ́run tún ṣe àwọn búrú yìí tó fi ti sámà àwọn ààyè tó ṣe pé àwọn ìràwọ̀ àti òṣùpá sọ́mà tí wọ́n máa dúró sí wájà àlàbí àbẹ̀rọ̀ ọjà òǹwà kọ́mọ̀rọ̀ òmìnirọ̀ ọlọ́run náà ló fi àtùpà ẹyọ kan tó tó ó fi síbẹ̀ ibi ń tàn lẹ̀ sáyé gbogbo méjì gbogbo mẹ́ta gbogbo bùkátà sí àwa ni tí tí tí tí bọ́ọ̀bù kan bọ́ọ̀bù kan tí ọ̀gá tó wa á nù rà bẹ́ẹ̀ á bẹ́ẹ̀ á bẹ́ẹ̀ bóyá mọ́lẹ̀ wo lè kárí ọlọ́run ní bùkátà fún mi níbi títí bí ọlọ́run. ọlọ́run tó ṣe òṣùpá ẹyọ kan ìgbé kọ́ máa tàn mọ́lẹ̀ fún yín fún ìtọ́jú yín wà kọ́ mọ́ ọmọnì rọ àti òṣùpá ti mú mọ́lẹ̀ wá wà wúwà lẹ́bi ìjà alálẹ́yìn làwọn nàá àrọ̀ kílífà dání lèmọ́ni àrọ̀ ọ̀dà ayé ọlọ́run tó ṣe ọ̀sán àtòun ti ti ń gba bò fúnra wọn kàlífà nìyẹn gbọ́dọ̀ àwọn kan bá ti lọ ẹlòmí òkùnrin gbọ́dọ̀ ti tẹ̀lé ayé nìyẹn ọlọ́run ní kóògùn ọlọ ọ̀sán òde ọ̀sán ọlọ kóògùn òde ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ limani arọ ọjà ayélujára sọ̀rọ̀ àwọ arọ ọjà ló wúrọ kẹntì ọba ti tí ọba wú tí ọràn jẹ ọlọ́run ní ọjọ́ sọdá tí ó sì mú orí ọlọ́run orí ọlọ́run ọbẹ ń bi àwọn nǹkan wọ̀nyí tẹ ẹ ti fojú rí nínú èèmọ̀ ńsọ́lọ́ ń ṣe fún wa lórí ìtọ́jú wa lórí èpè yìí òun náà ní sọ́lọ́ ń tọ́ka sí nínú suratul Anbiya àyà ọ̀gbọ̀n ọlọ́run bá sọ yìí pé awalam yara alladhina kafaru anna as-samawati wal arda kanata ratqan fafataqnahuma Allahu akbar ọlọ́ni táwọn akáàbì tó yí wọn wá bọ́ ni tó yé wọn ọ̀la ni wọn ọ̀wá wuyé ibi anasama wa ati wàlá arba. ibi sama méjèèjì àtìlẹ méjèèjì ká anasa àrùn àtùpà ibi yẹn papọ̀ wáyé yẹn lé ọ̀sán bàbá sàfihàn àbùmá àwọn náà wà sẹpẹrẹtì ẹ adékìlẹ ọwọ aláàyè rẹ ní sàmà ọgá fúnbi fún gbígbé ọmọ ẹ lé ní àdúgbò àwọn adágbà ti lẹ mẹrẹ bẹ́ẹ̀ náà ni tọ́lọ́ tó sọ fún wa nínú suratul Isra lórí ìtọ́jú tó ń ṣe fún wa àyà sẹ́wùtì ọlọ́ọ̀ni wa laqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila ọlọ́ọ̀ni òǹkúra wa laqad karramna bani Adam. àwọn ọlọ́run àti ti àpọ́nlé agbèyí fún àwọn ọmọ àrọ́mọdọ́mọ ádámù àlẹ́sọ̀rọ̀sọ̀ sára ṣùgbọ́n pé ìlọ́lọ́run dá obìnrin náà ti kó nú ẹ̀ bàní ọ̀yàtọ̀ sí bànáì ṣùgbọ́n àwọn ọmọdé kúkú lọ́lọ́run ti dá obìnrin náà ti kó nú ẹ̀ wàhálà bàní àwọn ọlọ́run àti gbọ́lá lọ́pọ̀ fáwọn ọmọ fún wọn asàfọlẹ fún wa ajé wọn dá yàtọ̀ láàrin àwọn ẹ̀dá tó lọ ń dá aláàbà wàhámadínà òkèlè lọrọ wọn bàá tí wọn bá rìn lórí ilẹ̀ àti wọn yàtọ̀ tẹsẹ̀ wọn ní nǹkan tuntun ó máa dé tí wọn máa dùn lọ níbi ife fún ẹni ẹni wá náà níbi bẹ́ẹ̀. àwọn ẹ̀dá wò lẹ́rí jẹ́ ń ṣe mọ́tò àwọn ẹ̀dá wò lẹ́rí tó tún ṣe jẹ́ lẹ́rí tó tún ṣe jẹ́ tó tún ṣe plé ṣe báwa yìí náà ni lọ́lọ́mú wa lọ́kọ́lọ́ kálí lu ilé ayé yìí Allahu Akbar ọlọ́run ni wà lápẹ́lẹ́ kàrọ̀ rọ́ọ̀mù náà bá ní ádámù àwọn ọlọ́run làwọn ọmọ ṣe àpẹ́lẹ́ fún ọmọ àtẹ́lẹ́ ádámù ṣe bá fẹ́ kó orí báwọ̀ ọlọ́run wàhàmẹ́lẹ́ náà kìí ṣe bá a tún wọn lórí ẹgbẹ́ o ajé káwọn gángan múra wọn tí wọ́n máa lórí ẹgbẹ́ pẹ̀lú oríṣiríṣi nǹkan tí wọ́n ti hábùlù wàlìbáhárì bẹ́ẹ̀ náà ni lórí odò àwọn náà wọ́n sọ fún ojú omi abẹ́ ẹ̀rọ ojú omi kan lórí odò tí wọ́n láwọn ní ẹ̀kọ́ ẹ̀yẹ ni wọ́n lù ú lọ ọlọ́run ti àwa yìí náà ni sáfínà òun nínú oríṣiríṣi ń tọ́jà ńlá ti fún wọn ní ìjẹ ìmú èyí tí ọ̀dà ń bẹ dání wọn gbọdọ̀ débẹ̀. وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا agbọ́lá fún wọn ju ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run ìtọ́lọ́run nínú agbákan ní gbogbo ẹ̀dá ọlọ́run ní pé fún amọ́dún kẹ̀sí ìdìbò jẹ̀mí rù nínú èdè lágbáwá náà ṣùgbọ́n nítorí rẹ̀ tọ́lọ̀ ń sọ yìí ní tí wọ́n bá sọ ní náà wọ́n á là á kẹ́sí eré mi mọ́lẹ́ kàlàfé náà sẹ́kùn sí ilá. agbọ́lá fún ọmọ ànábì ádámà lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá àwọ̀ ọlọ́run. àwọ̀ wa máa mú wọn sìn á máa mú wọn lò àdéhùn ọ̀lágbára tó wa àdéhùn lágbára tó ti déédéé wa àdéhùn lágbára jù wá lọ. àbí ẹ̀kọ́ ni mọ́tò àti ìyẹ̀dá lọ́lágbára jù. ó ní iye yẹn tí wọ́n kó ní mọ́tò tí ọmọ ìgbè lọ́dẹ bá ní kéèyàn kó orí mọ́tò tí ọmọ wàhálà dé ọ̀nà dé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwòtò àwọn mú wọn àdè kan bá a fẹ́ máa wò ó káwọn èèyàn tó wà máa sanwó tí wọ́n máa wò àwọn lè mú èèyàn kó ló sí ibi kan ẹ̀yin Allahu Akbar ẹ bọ́lọ̀ ti sọ bọ́lọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmú kìnìún àmẹ́kùn àmú àmọ̀tẹ́kùn àmẹ́rin àwọn afẹ́ yóò kẹ́yìn yẹn wá máa wò àfipáwó àwọn nǹkan lójoojúmọ́ kìí ṣe káwọn wà wọ́n wà ní France lẹ́nìkan lọ jábá kìnìún lẹ́nu jọ mẹ́ta yìí tá kí ìdílé oṣù méjì lọ. bíi bí èyí ọdún christian tó ní ọ̀fẹ́ ọlọ́jà sí sùúrù bíi náà bá kú bẹ́ẹ̀ lọ́wọ́ ní ní agbára ọlọ́run lágbára kínní kan àwa mọ̀ ọ́rù kìnìún jì mọ́ náà bá jì mọ́ tó ṣùgbọ́n ó ti délé jọ tuntun lọ́wọ́ o fẹ́ gan. <laughs> ọlọ́ni wa lárúkọ fáfitọ́ àlìna ọ̀hún àlàkẹ́bí yèrè ní ìmọ̀ni kálákìnì àtẹ́kùtù yìí la. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run agbọ́lápọ̀ ọmọ ànábì ádámù tí wọ́n lọ ọmọ ànábì ádámù ọ̀wọ́ àwọn àlè wọn. yọ ọmọ bó wo ni ó ti mú wọn sí yọ ọmọ bó wo ni ó ti dìbẹ́lọ̀ lórí nínú ìtọ́jú náà ti fọ́ ọmọ ànábì ádámù lórí ìpẹ́ yìí ọlọ́run tó ń sọ fún wa nínú sọ́wọ́sọ Ibrahim àyà thirty two thirty three àti thirty four ọlọ́run bá sọ pé Allahu alladhi khalaqa as-samawati wal-ard wa anzala mina as-sama'i ma'an fa akhraja bihi mina ath-thamarati rizqan lakum wa sakhkhara lakum al-fulka litajriya fil-bahri bi-amrihi. وسخر لكم الأنهار بابا تيجي رب العالمين لا تقوي يا تاجكم الله أكبر الله الله الذي خلق السماوات والأرض الله الذي قد سما أدله وأنزل من السماء ماء olùsìtọ́ omi kalẹ̀ láti sánmà omi tọ́mọ فأخرج به من الثمرات رزقا لكم nígbà tá a wà kékeré wọn lómi ìkọ yìí ìyẹn wà gbé abọ ìyẹn wà gbé kalẹ̀ fún ìjọ kápá nǹkan tó kàn lọ abọ yẹ máa mú <laughs> yẹ máa mú mi dàrẹ láti sọmọ ṣùgbọ́n àtọ ti bẹ́ẹ̀ náà yóò di àwọn oríṣiríṣi pátíkùn tó wà lóbìnrin bí ìdí òsì kẹlá yóò tó dénú páàrùn tó bẹ́ẹ̀ gbélé yóò <laughs> tó pàpà kẹ páàrùn rẹ ní àti páàrùn tó kẹ àti páàrùn tilẹ̀ kí ni yàtọ̀ Allahu alladhi khalaqa as-samawati wal arda ọlọ́lẹ̀ kọjá sọ́mà àwọn sọ́mà àbílẹ̀ wà á ń zàlà mìíràn sọ́mà ìmà ọlọ́sọ omi kalẹ̀ láti sọ́mà àkàràjà mi ní mìíràn ní sọ́lámù ọlọ́run wá fàyọ látara وسخر لكم الفلك لتجري في البحر بأمره ọlọ́run rọ omi ọlọ́run rọ omi ome yín ike kí ọkọ̀ ojú omi kọ́mọ ẹ̀rìn lórí rẹ̀ pẹ̀lú àti ọlọ́run omi rọ̀ ní ọkọ̀ ojú omi kò ọlọ́run ti ní màsọ́kọ̀ ojú omi kó ló dáyé ó sì ti omi níṣe wípé kọ́kọ̀ ojú omi ó lè rìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tí ó lù ẹ́ tí ọmọ ẹgbẹ́ kò tí ọmọ lù ẹ́ lórí omi ọlọ́run náà ló fi rọrùn àwọn tí wọ́n ń pa wọn sọ ihò gbọ́dọ̀ ti wà nínú iṣẹ́ ìbàdí omi ihò ìní òjò kó lè balance lórí ẹ bá ti ju irin tó fi kò sí kò sí òkèké lára ní irin tiẹ̀ ju à ọ̀nà ọ̀sàlẹ̀ tiẹ̀ lọ. lórí <laughs> ẹ ju pákó mi yẹ ṣùgbọ́n torí ìhò tó bá wà bẹ́ẹ̀ ó lè dé kò létà. tòun tẹ́ ẹ bá ju mi ọgbọ́dọ̀ ní bẹ́ẹ̀ náà ni tí ọba rìn lóbìnrin dé náà òun náà tọ́ba yẹ kó gbogbo bàálù ní ẹrọ nǹkan tí kí ọ̀sán làbọ̀ kankan bẹ̀ kò lè kò lè takùtù kò lè kó kankan ẹ wo títóbi ọlọ́run ọlọ́run bá sọ pé wáṣà sára la fún olùkúlẹ̀ kàlí sẹ́jú yíyá kele tó àhàrí lè amúrin ọlọ́run ló ṣe ọkọ̀ ojú omi lọ́rọ̀ ọkùnrin pé kọ́ máa rìn lójú omi pẹ̀lú àṣẹ ọlọ́run wáṣà sára la fún olùkúlẹ̀ àjẹhà ọlọ́run náà lọ́rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ rí yẹn wàtà káàlà kó mú ìṣàgùdà wà lẹ́kọ̀ọ́mọ́ ọlọ́nlọ́rọ́ òòrùn fúyín àti òṣùpá àbẹ́nìkan ńlọ́lù àtàkì ńlọ́lù ògùn tí òòrùn fi yọ lójúmọ́ ti fi ń wọ̀ lójúmọ́ bóòlì tẹ̀ ìgbọ́nù tó máa tàn yín lóògùn kẹ́tẹ́ rí fa òdò tí ìbá adébọ́ ọlọ́run tẹ́tẹ́ tẹ́ ìdìbọ́ sí ìdínú ìdíje òdòdó ọlọ́run lọ́rọ̀ ọkùnrin dá ilé ní tí ń lọ tí ń bọ̀ lórí ìṣesí dáàbòdò èdè lábá iná ní àlàáda ìtumọ̀ ni ó di ìṣesí ó di dáàbò ó di ìṣesí nìyẹn nítorí pé ó ti di ìṣesí pa lílọ bíbọ̀ àsìkò tọ́lọ́run ó jẹ́ kí tó ọ ó kéyìn àsìkò ń bọ̀ ṣùgbọ́n báyìí bẹ́ẹ̀ ti ń lò ní yẹn. وسخر la الليل والنهار ọlọ́run lọ́rọ̀ òru àti ọ̀sán fún yín wa atakum min kulli ma sa'altumu ọlọ́run ní kún fún yín ní gbogbo ń tẹ̀ lọ́wọ́ ọlọ́run nínú lọ́wọ́ tún ṣe é fún yín ọba ń bẹ ó sì tún إن الإنسان لظلم كفار وإن تعدوا نعمة الله kẹbàá kẹ máa ka ìrọ̀rọ̀ ọlọ́run lé kan tó tọ́ ṣùgbọ́n aláàbò ha ẹ̀ẹ́ lè sọ pé ẹ̀kí kan tó sí lè lọ kò lè dé àfi téèyàn bá ti sàgá bá ní ọmọ lórí òkú mọ́ pẹ́ dájúdájú ọmọ ẹ̀dẹ́ ènìyàn zọlúmùn ọlọ́pọ̀lọpọ̀ amòfin ní kàfáàrù olùta ìmórítọ́lọ́ ní zọlúmùn náà ní ẹnu tó yí pé ń sàbò kí lábò àbòmóoru bí yorùbá tó wọn ṣe mọ yí padà ní ìsìn ẹ̀tọ́ ẹ lọ́sọ̀ gbogbo fẹ́lòmí ẹni gbọ́ ọlẹ́mù ẹ̀tọ́ ẹ lẹ́sọ̀ gbogbo fẹ́lòmí ọmọ ẹ̀dẹ́ ènìyàn rírọ́ bílẹ̀ áàdàmì lẹ́lẹ̀ yóò sì máa lọ sàbòsí nítorí fọ́lọ́ ní ṣe nǹkan mí ìjọ ọmọ wa gbọlúmùnù ọlọ́ọ̀ni ìfèjẹ ìmú mẹ́ta yọ wà lọ́mọ wà nǹkan ní níbi kan tí wọ́n bò ń sògùn awérò ẹ̀ ògùn ajé tọ́yẹ́ pé fi wẹ́ẹ̀ tilẹ̀ àbí ọ̀dà mú jẹ fún ara yín ní mọ̀gbẹ́ ti mú omi omi jẹ omi nìkan pò fún ẹ ti mú bọ̀ mọ́ tí yóò ti kó tí wù ọmọ ẹdẹ ni ẹbọdún alábòsí ni bíbí ọyọ wúre ní ọwúre sí ẹtí ń sóore gan yóò bí lẹ ọlọ́niwà ìfẹ́ òdò ní ìmọ̀ta wáyé tẹ ẹ bá ń so ha ọlọ́run ti ń tọ́jú rẹ nígbà tó o sì máa dé èèyàn tó tó dé èèyàn tó ń tọ́jú rẹ ọwọ́ á dàgbà kàfàr aláìmoore lọ aláìmoore lọ máa nábì ádámà ọlọ́run ó ti dẹ̀ gbogbo yóò sì fọ́ parẹ́ yóò sì fi nǹkan bò mẹ́lẹ̀ gbogbo kò ní ma yí kò ní ma rí ìdí yíyá àtàbà ní sáà kọ̀tẹ́ sọ́lọ́run ò jẹ́kù kọ̀tẹ́ tó wa kálukú ní pẹ̀lú bá ti kó ti dáadáa fún à ń lórí tó bá ti má jẹ́ ọjọ́ pé pàtó ló ń bá wa gbà láti ọmọ rírì rẹ̀ láti wà máa ń yìí bàbá kan kí ẹ ní kọ́ wa sọ pírẹ́sẹ̀ lórí wọlé rí sọ́tọ̀ ní bàtà àtọ́jọ́ èlò arúgbó pírẹ́sẹ̀ lórí ọ̀pẹ́sẹ̀ three of you three hundred thousand ìrántí ìsìn yẹn wọn dáadáa ìrántí three hundred thousand lọ́ba gbọ́ ẹkún ní bàbá tí alẹ́ ń dúdú níbi òṣòwò níbi èké òṣòwò ó ní ìtàn tó ń ti wá ń sọ láti jọ ìdí òde ìdí operation èló ló ń sọ fọlọ́.

ànábì ọ̀sọ́lọ̀ náà àdìwọ̀ sọ́lá ń sọ yìí pé kò sí nǹkan kan tí tó lè ṣe déédéé sọ́lọ̀ ń ṣe fún kò sí nǹkan tó lè ṣe déédéé gbúdọ̀ alhamdulilayi lòdì gbogbo orí sọ́lọ̀ ń ṣe fún ọlọ́wọ́ wà á kéré rẹ̀ lábẹ́ gbólóṣòwò lábẹ́ èyí tó fi ọkàn wí ni o ese ìdókò àwọn àbá o alihamudulilayi mẹwàá mẹwàá láyìlá ayélujára mẹwàá mẹwàá azalatu mẹwàá mẹwàá k'agbọ́dọ̀ gbogbo ẹ̀ láti pọ̀ tí ò fẹ́ kó fínú fíndọ̀ láti finú ara rẹ̀ kọ̀sẹ́nì kan tó bẹ̀ kó sàlẹ̀ abdullahi mẹ́wàá fúnra ara rẹ̀ fínú fíndọ̀ ló dé ìdí òrì bẹ́ẹ̀ nìyẹn ọlọ́run ti sọ pé láàyè ìṣàkà fún la àti ìdẹ́ndà ẹ bá ti borí pé mi ọlọ́run ń tún sàlẹ̀ fún ẹ̀kún yẹn tó ìkànnì yẹn lórí ọ̀nà tọ́lọ́run bà tọ́jú ẹ̀dá nípa wípé àwọn ìràwọ̀ ní òun ní àti gbogbo òṣèlú tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn méjèèjì yìí àtàwọn mí tọ́lọ́run dá ọlọ́run ti ń tọ́jú àwọn ọmọ ẹ̀ ojúkọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà nínú ìtọ́jú ọlọ́run ti kó máa tẹ̀lé ádámà òun náà ní nígbò láì tààlà lílé ìsáàlì wáyé rárá ti yé lọ́wọ́ ní sẹ́yìn mọ́pàrẹ́ ìtọ́jú ọlọ́run ti kọ́ máa ẹ̀dẹ́ ènìyàn tí ò ní rí pé owó ọ̀yàdà tába gbé èèyàn ní ìsìn ní gbogbo mọ wá bá wa tọ́lé wa o àbí wọ́n bá wa ságbó àlọ́ kẹta tá a fún ọ àwọn náà ti lọ sí ìfẹ́ láti òun á jẹ́ dídì nù jókòó gọ̀ tóun náà gbogbo kú bàtà tẹ ẹ bá ti jẹ́ yí pé ẹ wá ń polówó ń tòótọ́ tó sì ń gbà gbówó ń wò kò ní í ṣe wàhálà ń fi ní òun ọbọ o láyé nígbà tẹ ẹ lẹ gbọ́ lẹ́lẹ́ fún seven thousand lóṣù ọkàn fún mo gaari olùkọ́ gbélé fún àbí kẹ́ fún lówó tó tó tó tó lójú tó sì ní òbí bọ́ra o àbí ẹ̀kọ́ ni. wà á òdu náà tó tó ha ẹ bá ní ẹ máa kàrọ̀rọ̀ ọkọ̀ ní ṣe fún ní ẹ̀kú lè kà á tán. ìdáàbòbò tọ́lọ́ ń ṣe fún wa kí ń sọ wa tó yẹ pé fún kò sí ìyẹn nǹkan sọ àyà kẹrin ọlọ́run sọ pé kí n tó lónà ó ti ń lámà àlè àhàkó kò sí ẹ̀mí kan àyàfi kọjá pé ọlọ́run yẹn olùdáàbò gbogbo nínú àwọn mọ̀láyíkà tí ọmọ sọ nínú sọ́ra tó rà á ọlọ́run bá sọ fún wa yìí pé làwọn ọmọ àkùkìlá mi ń bẹ́yìn ìyàdé yìí wà mí nìkan lórí àkùkọ̀ tó náà wò mí ní àmì ńlá aláàbà àwọn màláíkà ti sọ sí ń bọ̀ ọ̀fẹ́ pẹ̀lú ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn èyí òde látúbà tí ó jẹ́ ìyá gbogbo màláíkà ní ti méjì ní tí ọmọ sọ ìtọ́lọ́ ń bá ní kò ní ilé kọ̀kọ̀rọ̀ dé gbé ìtọ́lọ́ ń bá ti ní yóò dé àwọn màláíkà ọ̀dẹ́ra olùfẹ́nu kádàrà wọ́n bá ti di mọ́tírìbì àwọn àyùn ọ̀ lọ àwọn mi ó tún sọ balẹ̀ ó tún máa dáàbò bò ẹ wo bí mú wa ìbò ti ràn án lẹ̀ tí ò sí tí ò sí kọ́bà fún ìra òní fèrèfèrè kọjá tó bẹ̀ ní ọ̀wà lọ ìra òní fèrèfèrè kọjá tó bẹ̀ ní ìṣègùn ní ọ̀bà wa tó bá gbé adé bẹ̀ báyìí lórí ọ̀sàrí bí mi ìsìnkẹ́ ọ̀dọ̀ rẹ kọ́ ọ̀nà rẹ kọ́ fú ẹ̀ yọ ẹlòmíì ó ti fọ́ dáadọ̀ yóò tún mọ̀ ọ́ àbó ti wà ń bẹ̀ ni ó tún wà mọ̀ ọ́ wọ́n àbó ti wà ń bẹ̀ ni kì í ṣe ọ̀nà rẹ rárá ọlọ́run ti fi orúkọ lẹ́yìn ọmọ jáde bẹ́ẹ̀ orúkọ lẹ́yìn ọmọ jáde yẹn orúkọ lẹ́yìn ọmọ jáde bẹ́ẹ̀ olóòtú ti máa ní kílẹ̀ gba ibi tí mò ń lọ yìí ọlọ́run àyè méjì ètò ìdíjọ yẹ pé fún wọn lọ ẹ wá wò sọ́ọ́ lọ kì í ṣe fún wa ẹlòmíì ó di nǹkan tí ọba tí ọba ní ilé àbí tí ọba ní ẹ̀kúlé àbí tí ọba ní kọ́lẹ́jì níjọ́ mi ẹ̀rọ ọlọ́run ọba gáà ọlọ́run lọ́mọdé àbùkù àwọn àwọn ilé ìgbàgbọ́ ẹ̀kúlé ẹni ń gbé níbi tó bá wọn gbé lóògùn náà èyí ò ní ju bá gbé lóògùn náà ẹnì kan sọ pé jọkẹlá abájú jẹun lọ lálẹ́ kíní fọ́tò táwọn máa fi sí ẹ̀yìn sí ẹ̀ máa fi sílẹ̀ à kí a ní rúrú ní ẹ̀yìn fọ́tò wọ́n máa ń jẹun lọ pé bóyá alágbáyà kíní kẹrin nígbà yà kọ́ ọ bá gbà à kíní ti pọ̀ ju wọn òtí jẹun tó òtí jẹun tó tẹ́kùn jẹlẹ̀ lọ́ba dé jù ee èèmọ̀ lálẹ́ ẹlòmíì lórí tó jẹ́ dèbè ó lè wà ń àtàkì irú ẹ̀ náà ń bẹ́ o. ìwé kéèké ibi tọpọlọ mú sálámà lọ tà sálámà àlékún tó bá jẹ pé jésù ní gba lọ ọwọ àlọ fún kakọ dá ọwọ àti àwọn ọmọ ìlànà ìmẹsẹ ìdánilọ jù ọkà ayé àtọra ọkọ ìkọ orí ẹ̀dá rẹ mi ò ti họ sí ìwọ ò ti yẹ kó ti bá ọlọ́wọ́ bá ní yìí. ejò jẹ́ rí inú tọ́lẹ́tì nínú ilé jẹ́ ń gbé ee gbogbo tọ́lẹ́tì ilẹ̀ yẹn ti kùn báyìí wọ́n làwọn òbí bẹ́ẹ̀ orí lásán ti ń ṣe jòlòjòlò báyìí ara rẹ̀ yóò wá lẹ́kọ̀ọ́ ní ìjẹ́ pẹ̀kẹ́lẹ̀ ó tó gun wíńdò bíi bọ́ńgárì ó ti jẹ́ ó tó kún gbogbo bọ́ńgárì ó tọ̀ ní sálàyé wíńdò bọ́ńgárì ó tó kún bá rí ìlú <laughs> ẹ wá lọ kí bàbá ọlọ́jẹ àwọn pípa àwọn àtàbọ̀ ní ìpínlẹ̀ Ògùn àtọ̀ ọ̀dọ́ ní báyìí ó ti ní kọ̀tọ̀ kọ̀tọ̀ sánú gan. àdàgúndú kan ló ń lọ adé eléyìí yọ gbọdọ̀ méjì pẹ̀lú àdà kékeré yìí lọ́ba ti kú sí yẹn lásán wọ́n tẹ̀ wàá ràn lọ́wọ́ pẹ̀lú àdà ńlá ọlọ́dà tó kọ́ fọ́ lórí èyí wọn nígbà tí wọ́n nínú báàfù ni wọ́n gbé láì ṣe pé wọ́n nìbí bẹ́ẹ̀ omi wọ́n láwọn ti ṣe pa ìgbòho ní olé òun ó kéré yóò tó mẹ́fà tí wọ́n mọ̀ pé ti ń bí wọn sínú gẹ̀rẹ́ tó wọ́n sì lè dí òun tó bá di ẹgbẹ́ aláǹgbá bíi ìjànkà yọ ọmọ pàdé yóò tún ọjà gbà bẹ́ẹ̀ lọ́yìn bí wọ́n ti fọ́ orí ẹ̀ lẹ́yìn jábọ́ tó ọlọ́run ní sọ ẹ̀dá dáa ju ti kó tó di pẹ́ẹ́ kẹ́ ẹ di gbogbo orí rẹ̀ ó lè náà yàn lówó ẹ di gbogbo orí ẹ̀ wọ́n ti ẹ̀kú sínú ihò mọ́kálukú wa káwọn abẹ́ gbélé gan ó ti mọ́ wọ́lá bá ní sọ ẹ̀dá rẹ̀ ọlọ́run ní sọ ọmọ ẹ̀dá ènìyàn kú ò ní di ntọ́lọ́wọ́ bá fẹ́ ṣe ọlọ́run tó ń sọ fún wa ní sọ́ọ́tù sọ́ọ́tù لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين tí kì í bá ṣe ife ọlọ́run ó ń fi apá kan nú àwọn èèyàn ṣe ìdáàbòbò fún apá kan ọlọ́run bá ní ṣe ìdáàbòbò ọtún wá ń lo nínú àwọn èèyàn yàtọ̀ gbogbo lẹ́lẹ̀ ní bàbá jẹ wàláàkì mẹ́ńgà àgbo kọ́lẹ́lẹ̀ àlálà àdàbí ọlọ́run ní ọlá lórí gbogbo ẹ̀dá pátápátá ọba tó ti lè gbúrú yẹ ẹ̀dá lọ. wàláwùlá iná kàbá àtọ̀rọ̀ ní bá a nìyẹn àti ìgbọ̀yé dáadáa. èyí ò ti lè gbọ́yé náà kò sí tọ́ka èyí ò ti lè gbọ́yé náà. ọlọ́run ní ti apá kan dáàbò ẹwù bẹ́ẹ̀ ti ń tọ́jú ẹ̀ nítorí tó ti tara yín lọ. nípa oúnjẹ tí ó jẹ nípa ẹwù tí ó wọ̀ nípa omi tí ó mu tọ́yẹ pé ẹ̀yìn gan ìwọ gángan tó bí ò lè fi tẹ̀rẹ̀ ẹ lọ́rùn ọ̀làgbára ẹ̀. ẹ tó wá máa dáàbò gbogbo òbí gbogbo ewu pété wu ọmọ tẹ ẹ lómi gbogbo tọ́jú ẹmẹ ilẹ̀ bí ti yàn pàtó tó lẹ̀ ọmọ yóò ti lọ ó lè lọ tọ́ bọ̀ gbogbo ẹ̀ ẹ wò dáàbò tó tiẹ́ jẹ́ fún bọ́bá ń lọ ọ̀tá márìndì náà mọ́kànjá iná ọ̀nà ó tó lọ tilẹ̀kùn ìgbà míì jẹ́ bá tilẹ̀ gbàgbé máa máa tẹ́lẹ̀ lórí jáde mo ń mú lọ́wọ́ ni bàbá àtọ́mọ àdìyà mo ń mú lọ́wọ́ báyìí wọ́n ń tẹ́lẹ̀ ẹ̀ lẹ́nu ẹ̀ tóbi yẹn ti rìn ọ̀bọ̀ èyí bí ní epo títí bá fẹ́lẹ́ hà ó wọ́n ta wọ́n ń tẹ́lẹ̀ ẹ̀ kalẹ̀ ẹ̀ wò dáàbò tó tiẹ́ ṣe fún ọmọ mi yọ tọ́ba ní títí bá yọ tí kan bá ti lọ báyìí kó ní wò pé àti ìhun fáì àbí títóbi ọlọ́ọ̀ni lọ́lọ́run fi dáàbò ìdáàbòbò kan nìyẹn nínú ìdáàbòbò tọ́lọ́run fi apá kan jẹ bàbá bò bẹ́ẹ̀ náà ni ìdáàbòbò táyé pẹ̀lú ìjọba tó ti bí wọ́n ti burú tó yìí náà tí wọ́n bàjẹ́ tí wọ́n bá lùmọ̀ láwọn tó bàjẹ́ nù wọn tí wọ́n bá lùmọ̀ tí wọ́n kówó òlù náà tí wọ́n sábò sí ọlọ́run tó ń fi wọ́n protect ìlú lábalábá

pàpọ̀ síbù kò tẹ́ ṣe ìdí ò tẹ́ ṣe tẹ́ngbà twelve the day tẹ́ngbà twelve the day bó o níwèé rẹ tó pé wọ́n wá kankan tí wọ́n sọ wọ́n fi wọ́n nà sí ọ̀wọ́ bóyá ọ̀gbọ́ ìgbàmú mi jò ní oní nọ́mbà eighty nǹkan ní ẹ̀kọ́ sára ìwé ọkọ̀ mi pé nọ́mbà kìnnìkan ní ọ̀dà bọ̀ rẹ̀ pé ní ẹ̀kọ́ mo ní my friend láti two thousand and ten mo ti drive mo ti gba ìwé ọkọ̀ bí two thousand nineteen láti two thousand ten mo ti rìnú rẹ̀ mo ti wá ń lọ rìnú rẹ̀ yẹn tí mi mo ní fọ́ọ̀tì àbáwọ̀ jẹ́ ń rìnú ẹ̀ fún mi àwọn oníṣègùn gbọ́kọ̀lọ́ mo lè mi ò tiẹ̀ fẹ́ mọ̀ yín o mo gbọ́kọ̀lọ́ ìgbọ́kọ̀lọ́ mo mo ti fẹ́ mọ̀ àní mo mú wèé lọ bá wọn rìnú rẹ̀ yá jọlọ secretariat lọ́ba ní rárá pé òní gan mo tó ń kàn kọ́rọ̀ ni pé ń pẹ́ mi ní òun yẹn lọ́ba nineteen lọ́dá mi lóye náà ti lẹ́kọ̀ọ́ ní òfin nítorí ọba fẹ́ ọkọ̀ àti kájọ lọ sọ́bìtì rẹ̀

wọn bá bá fẹ́ mú mi lọ́fíìsì yín ó gbà ọ̀kadà àbọ̀ gun ọkọ̀ tó lọ́fíìsì gbé fún ọ lọ́mọ lọ ní tẹ̀lé ọ ìwé kó ti wà lọ́wọ́ ẹ̀ kílàbọ̀ wa gbogbo asíjì kan lórí mọ́tò mi ní ìṣe ẹ̀fẹ́ ọ bó ti wù mí wọlé gbọ́kọ̀ mi bẹ́ẹ̀ nígbà tí èso lẹ́fẹ́ ìfẹ́ ké gbọ́kadà lájọ máa lọ ọkọ̀ mi ọ̀wà pásẹ́njà ẹ̀yìn gbàdé ọ̀pọ̀lọpọ̀ wọ mẹ́tọ́ wa wọ́n kà sí tí òkè wọ́n kà sí tí yẹn wọ́n lọ gbọ̀nà ìjọyọ̀ tí ọ̀yọ́ gbà ń bí ọ̀nà yẹn

tí mo tẹ̀rí kọ́ ni mo tó kú máa ń bí ẹnu kó ni màmú òbí tọ́jú ọ̀rọ̀ lẹ́tà ọ̀fìn nílẹ̀ kan yìí sí nǹkan kankan òdìjẹ́ bọ́ọ̀lù ìtọ́jú ti nílẹ̀ tí mo gbogbo mẹ́ tòkọ́lọ́ ọkọ sànù wa tó ti mẹ́tì wá bújẹ́ báàlù màtó náà ó tún níbi àbùkù bí ọlọ́run fún wọn ṣe fóònù nínú dábòrò ńlá ìní àtàbà àtọ̀rọ̀ òmìnira ìdáàbòbò tọ́lọ́run bí apá kan ní kábàkùn náà tó bẹ́ẹ̀ lẹ́yìn ti ní àwọn onímọ̀ pẹ̀lú àwọn onírúurú ẹ̀sìn àtọ́nímọ̀ ayé pẹ̀lú mímọ̀ àtàlàyé ẹ̀kọ́ fáwọn èèyàn ìdáàbòbò kan náà lọ́lọ́run ti ń ṣe fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nítorí léwu wọn ṣàlàyé fún wọn ọlọ́run yẹn máa máa rọ nǹkan yẹn lára àtọ́jú tí ṣe fọmọ ànábì ádámù lọ́lọ́ni wà láwọn ládàbò ọ̀láhì nà bàbá àgbọ̀hún ṣe bá àgbè làfàṣàdàkẹ̀ làárọ̀ wàlá àti nàmú àhàbò kọ́dé

kó ṣe gáìdì ibi epo níwájú lágbàáyé oní ànílẹ̀ rábọ́ nínú ẹ̀ náà ní nàìjíríà wa yóò wá gbowó lórí tó ń ṣeun lára sọ́dọ̀ ń dọ̀rọ̀ ọ́ ni ibi ẹni gbọdọ̀ ibẹ̀ yẹn ibẹ̀ yẹn làwọn ti máa rí epo <laughs> ìdáàbòbò lọ́lọ́run fi apá kan ti kan ìbá ikọ́ lọ́run kí n ṣe ìdáàbòbò kí n ṣe àwọn ń lo apá kan kan iṣẹ́ mẹ́rin rí kẹ́ mẹ́rin ìtumọ̀ ènìyàn. bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ fún wa inú suratul hajj àyà ogójì ọlọ́run bá fẹ́ gbé wàláwùlá dáfọ̀rọ̀ láàyè náà sábà àgbọ̀hún bíbá àgbè làbó ti máa sọ wá mẹ́rin wàbíyàún wàtọ́lá wàásùn wàmàsáájì lóyún kẹta òfin àtúmọ̀ láàyè kẹfì rọ̀. ولا ينصرن الله من ينصره إن الله لقوي عزيز ọlọ́run ni wọ́n láwùlá adáfúrúlá ìnà tàbá àbọ̀kù ìbá ọ̀bẹ tí ìbá ti ìdáàbòbò tọ́lọ́run ti fún àwọn ọmọ ẹ̀dẹ́ yìí tọ́lọ́run fi apá kan wọ́n dáàbòbò apá kan làhùsì mọ́tòtọ́wá mìíràn àwọn ilé àwọn páàdì ilé tí wọ́n máa dúró sí ilé tí wọ́n kọ́ sí òṣèlú àwọn padà àwọn padà àwọn títà ilé wọn tí ẹ kọ́ balẹ̀ ní aláwọn mi kóra dúró báwo ní ṣèjọkùṣe ń ta wọn bó ti ẹ̀ ti lè jẹ́ nítorí lórí newspaper nàìjíríà ni ti france ni tàwọn àlùmí ni àwọn kẹnu wọn ò lè kóra dúró ọ wà lórí net tí ò fi tú rárá ọlọ́ni tó ti bẹ́ẹ̀ àwọn aléyìn àwọn kan ìbá bínú fún ìbá wó dànù mamnu min asarfi ni a gbọ́dọ̀ fún tẹlifíìnù sọwáàmì wàbí àwọn jágùn bí àníyàn ilé ìjọsìn àwọn nọfọra church àwọn kan ìbá bínú ìbá lọ wó dànù wàtọ́lá wa tún ilé ìjọsìn àwọn yẹwùdí àwọn èèyàn ìbá bínú wọn ìbá lọ wó dànù wọn mọ sáájú lójú bẹ́ẹ̀ ni àyè ilé ìjọsìn àwọn mùsùlùmí tó o pé ìrántí ọlọ́ọ̀ni wọ́n ń ṣe ń bẹ̀ ní gbogbo ògbà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn kan ìbá bímọ ìbá lọ́wọ́ dànù ṣùgbọ́n ọlọ́ọ̀ni ń pe ìdáàbòbò àní Britain níbi tó gbádùn Islam dé ní South Africa wọ́n sì mọ̀ọ́mọ̀ okun báńkì ike tí ẹ bá wọn mùsùlùmí ọ̀fẹ́ gba iṣẹ́ ní ògán ló pè wá báńkì tí ò ní fẹ́ tèrè o tó mo ti gbọ́ pé wọ́n ti ní ní Britain náà báńkì tí ò ní fẹ́ tèrè o kí ni ẹ bá interest jà aburú ẹ̀rí bí báńkì ti ń dàwọn èèyàn lẹ́nu ìsìn wọ́n ń dàwọn èèyàn lẹ́ wọ́n tún ti fẹ́ sọ atm di pé òní gbajú ten thousand lọ́dọ́dúnmọ́ ẹ gbọ́rọ̀ yìí ni wọ́n ti implement yẹ wọ́n ti fẹ́ sọ jù bẹ́ẹ̀ ọlọ́run ti gún ni látọ̀dọ̀ ọlọ́run yẹ mọ́ hakuláwù rìbá wàrú yóò gbé sọ́dà ọ́ọ́d nítorí ti lólówó èlé inú ọlọ́run kó parun bá rí ní France lẹ́nìkan ti sọ wípé ẹ tún ẹkọ́nọ́mì àgbáyé ẹtúnṣe àti ibi táwọn èèyàn máa fowó pamọ́ sí kèé ṣe ẹbíùdì míì ní tuntun ìdí fẹ́ kẹ́ fẹ́ sùn lọ́wọ́ alẹ́ sí ó ní ẹbíùdì míì ní tuntun ẹ má jẹ́ ọjọ́ pé sọ́wọ́ alẹ́ lẹ́fẹ́ sùn èdè sọ́wọ́ alẹ́ yọ ọ̀dà rárá ó burú jáì tó bá ti ní one million lọ́wọ́ tó bá ti fi sí deposit account nǹkan bíi twenty percent ọ̀pọ̀ ọ̀dùnmí ìgbà kan twenty five which means níparí ọdún

bí a ti bíbi ẹkọ́nọ́mì ayé nù lóbi jẹ́ yìí tí àwọn ti pé kólówó ọmọ lówó lọ kó tó ti ọmọ lòdì lọ ọlọ́run nìkan ní sàánú tó ní pẹpẹ ọ̀rọ̀ owó òun lọ́wà lówà lè fẹ́ tó bá wù ọlọ́run ní kí ìbá ṣe ilé àbòbò tó ń ṣe fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn pẹ̀lú ìsinlọ́wọ́ wọn àti ìdáàbòbò tọ́lọ́wọ́ ṣe ó tún jẹ́ ìdáàbòbò fáwọn tí wọn ò sọ pé tí wọ́n bá ti ń kírun dáadáa kò ní jẹ́ olè ti bàjẹ́ mọ́ kò ní jẹ́ olè ti ń ọ̀dà mọ́ àwọn èèyàn kan nú àwùjọ yìí fẹ́ràn àwọn yóò ní ẹjọ́ yọdá kún tẹ́lẹ̀ nìkan tó ẹgbẹ́ àti alóde tó àwọn fẹ́ ẹ̀ńtọ́sì ẹ̀ lórí nǹkan báyìí àjọyọ̀ wà wọn tó lámọ̀ náà wà bẹ́ẹ̀ kírísítẹ̀n kan sọ fún mi pé ah, àwọn tẹ̀blíkì ló ń gbádùn kírísítẹ̀n ní sọ bẹ́ẹ̀ o wọ́n láwọn tẹ̀blíkì ló ń gbádùn wọ́n kàn lágídí ni ìgbọ́n òun máa ń gbádùn wọn tó ń bá òun gbádùn wọn jà ọjọ́ ẹni jẹ́ kírísítẹ̀n ara wọn lọ ìmí ìtún analyze fún mi ó ní tí christian bá gba christian rẹ̀ ṣiṣẹ́ yóò mọ̀ tàbùkù ẹ̀ ni tí muslim bá gba muslim ṣiṣẹ́ yóò mọ̀ tàbùkù ẹ̀ ni ìwọ̀n tó bá ti ní ọ́fọ́tì tí muslim gba christian ṣiṣẹ́ yóò mọ̀ sọ́ra rẹ̀ ṣá nítorí jẹ́ ní ìjẹ́ muslim gidi tó á gbò ṣiṣẹ́ tó wọ́n gbọ́dọ̀ fàmùsùn bí wọ́n wá ṣe ń dànù lọ́dọ̀ àjẹ́ kó fún títì náà ní ẹ̀wù ó sì bẹ́ẹ̀ lọ àwọn tí wòye tí wọ́n jẹ́ lẹ́sìn kírísítẹ̀ tọ́lọ́n tó ròyìn wọn nínú Koran ife ọlọ́run ti wọ́n ní ẹn tó ní òye nípa ẹ̀sìn o òsì ní igbá kan gbọ̀kan nínú fún òní sàbùdù ní òní bẹ̀rẹ̀ jẹ kírísítẹ̀ gan sọ nínú nínú rẹ́díò ó ní olójú èèyàn tọ́lọ́n pè tí ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì táwọn olè kí táwọn tọ́lọ́n pè àwọn ẹgbẹ́ olójú ẹ ti ń ṣe ẹ̀sìn píńsẹ̀sì lọ́yẹ́ pé pásítọ̀ gidi ni lọ́yẹ́ pé ọlọ́run bẹ̀lẹ́ nu yẹn lọ́pọ̀lọpọ̀ business center kódà ẹlòmíì àtọ́nà gba lónù báńkì wàláì wàláì lónù báńkì tí ọ̀lọ́ gbà torí kó ti mọ ọ̀nà tó wọ́n gbà jí látara àwọn ọ̀jọ́ kọ́lọ̀ nǹkan fà ní wa o bẹ́ẹ̀ gba lónù lórí mọ́sálásí ọ̀sán rẹ̀ <laughs> ọlọ́wọ́ bá sọ pé wala yansuranna Allahu man yansuruhu inna Allaha laqawiyyun aziz wala yansuranna Allahu man yansuruhu ọlọ́wọ́ máa ń ṣe ara pípẹ́ ń tọ́ bá wù inna Allaha laqawiyyun aziz ọlọ́wọ́ bá ọba alágbára ni ọba adébórí ni ọba tí ò irú ẹ̀ mọ́sálà ẹlẹ́ẹ̀kejìlá ẹlẹ́ẹ̀kọkànlá iná la ti sọ sàn yẹn lórí wípé nínú ojúkànnà oríṣiríṣi tọ́lọ́n fi ń dáàbò bo tọ́lọ́n fi ń ṣe tẹ́lí bí àkọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó fi ń jẹ́ Rabbil alamin èyí tá a tó wá tẹnu bọ́ sí ni wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà máa ń ṣe tẹ́lí bí à kódà èyí ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà nínú àwọn ẹranko wọn a máa ṣe tẹ́lí bí à tẹ́ran bá bí ọmọ ẹlẹ́ni ìdí ọmọ fa ọlẹ̀ tó sẹ́kù lára yọ ọmọ fa ara bí bí èdìdé bí ọba dìde tán yóò fi yọ fara ẹlẹ́bi odò amú yẹn ó náà ti fẹ́ẹ́ di àlù adìẹ tó bá tọ́ ọmọ rẹ̀ kékeré báyìí tó bá fa tuntun tí olúwa tó dùn ọ̀lọ́ ni tó bá sa ọjọ́ báyìí lórí pípọ̀ ní fọmọ òun lẹ̀ òun gbọ́dọ̀ rẹ̀ sí ọmọ òun náà ti fẹ́ẹ́ di àlù yẹn ọlọ́wọ́n bá ń ti fẹ́ẹ́ di yà inú àwọn ẹ̀dá rẹ̀ náà ti fẹ́ẹ́ di yà ti fẹ́ẹ́ di ọ̀wá yàtọ̀ ẹjẹ àjọ yẹ̀wò tẹ́rìbíyà àtọ́lọ́ ó ṣe tẹ́rìbíyà fún àwọn ẹrúsìn rẹ̀ kìí ṣe wípé ọfẹ́ wá wúlò kan fún lórí tẹ́rìbíyà yẹn àbí ìpín ìrìn ní rẹ̀ ọjà yọ bọ̀wọ́ lórí ó kéré ní ẹjẹ́ ọmọdé kẹ́lẹ́ bí àtọ́wò ṣe wọn ọ̀bẹ bá màá ṣe kẹfẹ́ rà. bẹ́ẹ̀ bá ti ẹ̀rí kí kankan bí pé ẹ̀sán ọlọ́run lọ ṣùgbọ́n ọlọ́run kò rí kí ẹ̀sán kankan lọ́dọ̀ ẹ̀nì kankan. ọlọ́run bá sọ pé ya ayú alẹ́rù àtúntò lè kọ́kọ́rọ́ ilà wà wà wùtọ́ àbúrú wà lè fẹ́ẹ́ ní ìjọ làhàmìlẹ́ ẹ̀yọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ ẹ̀yin lẹ wá gbogbo àkàlọ ọ̀dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba ọba tọrọ ọ̀rọ̀ ní ọba tọlẹtọ sí ẹ̀yìn ni ojú kan náà àkọ́kọ́ nìyẹn ojú kan náà ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ẹtí ètò Ọlọ́run tó bá ń ti tẹrí bíyà ti ń rí èèyàn bá ń fi ń rí èèyàn yóò máa dínkù ni yóò máa wá bó ojú bó ní ń fọ ètò bẹ́ẹ̀ bóso ń jẹ ní fún ọ èso fún ọ ń kó ń bẹ yọtẹ fún awọ náà mẹ́rin tọ́lọ́ ọba ọba wa àlejò ọlá kò ń báyẹn ó ń ṣe ìkẹ́ rẹ̀ ó ń tọ́jú wa ó ń lè wá kí nǹkan tó ti ti kú lọ́la rẹ̀ ọlọ́ba sọ ní sọ́ràtò kékeré sọ́ràtò kékeré ayé àkọkàrà yìí pé wà ní ṣẹ́yìn ilá ìdáná àkàzà ìlú wà máa ń nà sílùú ilá àbẹ̀kọ́dà ìlú màálùú. ọlọ́wọ́ bá kò sí kíní kan tó wúlò fẹ́ ọmọ ẹgbẹ́ ènìyàn lórí ẹ̀fẹ̀ àfikọ́jẹ́ pẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ buhaya ọ̀dọ̀ àwọn ọlọ́wọ́ wa bọ́sàtẹ́gùn ni anitọ́pọ̀ bó ti lẹ̀ ni àwọn ní ẹgbàá lórí bó ti ewúgbe ni àwọn ní tọ́pọ̀ bó tó do ni rẹ̀ àwọn ọwọ́ ọlọ́wà ni wà máa ń nà zèlúhu ilà àbíkọ́dárì màálù. àwọn ọlọ́wọ́n bá aṣọ arọ́rọ́ sọ kalẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lójú ìmọ̀tò ètò ìdímọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ́wọ́. a ní mo sẹ́ni bí ọlọ́wọ́ ni pé kọ̀ọ̀kan lọ sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà. tọ́ba sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn mi ò fẹ́ fi sáàmù fẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ ni ẹ̀yọ́ kọjá pé gbogbo ọ̀rọ̀ nàìjíríà ọlọ́run sọ̀kalẹ̀ báyìí sáàjì tó Jonathan bóyá làbájú bá ń gẹ̀gẹ̀ ọ̀dọ̀ akọ́lọ́wọ̀n ọ̀dọ̀ gbogbo ẹ̀ kalẹ̀ ládùúgbò rẹ̀ ẹ̀wù lójú wa rí wọ́n ti wọ́n ti fa kòtò ọgbà wọ́n ti fa gbẹ láwù nítorí òṣèlú ọlọ́wọ́n bá àlejò ọlá kò sí tó ń dìkù nínú ọlá rẹ̀ ọlọ́run tó ń sọ láàyè nínú Kùránì ìpè wà láwùbá sọ́kà ọ̀hún àbúrò lórí sọ́ọ́ لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء tọlọmba tẹ gbogbo ọlá tọpa tẹ ìjẹ ìmúlẹ fẹyìn tí òfin gangan pamọ́ tí ọsẹ gangan kù lábàgbà òfin la rù wọn kọjá àlà lórí ilẹ̀ àgbèrè ọ̀pọ̀ ẹ gbọ́dọ̀ tẹ gbọdẹ ní àwọn olóko yìí àgbèrè nípa ọba tẹ kù náà tí wọn tọwọ wọn bá dìde kó wọn fẹẹ di ìjọba lẹkùn yìí wọ́n fẹ́ lè kó àwọn mí dọ̀bálẹ̀ tó kó jùlọ báyìí tí ó fẹ́ dàgbà ìdìbò fún wa yọ dọ̀bálẹ̀ yẹn lọ nítorí nítorí ipò wàláì tó kó jùlọ èyí tó wọ́n ní wọ́n pé ṣùgbọ́n gbọ́n bá dé kò tán ẹ máa gbọ́rọ̀ tí ó máa jáde lẹ́nu wọn wọ́n bọ̀ lọ́wọ́ bá wọn bẹ̀ ọlọ́ni wa làwọn bá kàtà wá ìbá tọ́tẹ̀ kalẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ lábàgbà òfìlà àrùbí wọn ìbá kọjá àlà lórí ilẹ̀ wọn ò bá kọjá àlà ara wọn tó bọ́ lọ́sí ọlá kúkúrà àwọn ó ní àná ọ̀rọ̀ lórí ìfẹ̀lẹ̀ àlà ó ló ń lọ lọ́hùn yìí tọ́ka jù tó ń gẹ́ mà pé irọ́ lòún ń pa ìrà ó náà ní o ń gẹ́ mà fúnra ara rẹ̀ wípé irọ́ lòún ń pa njẹ́ ń gbolo adi ń gbolo adáyé náà tí wọ́n gbèrà ó náà ni àwọn bàbá bàbá rẹ̀ wíwọ̀n náà ní ó sì mọ̀ báwọn èèyàn mọ̀ pé lọ́dún ń pa wọ́n ń gbà tọ́lọ̀ ọ̀run bá ti pọ̀ yìí wọ́n bá ti lè jẹ́ pé kò sí àfà tó fún yàn gbogbo tó bá ti fà títà ń jọra wọn ni ìyẹn ó jọra ẹ lójú ọlọ́mọdé àjọra lójú ọlọ́wọ́ bá sọ pé iná lè fi sáánà láyé dúdú ara àwùsẹ́gbẹ́ná iná ilà àrò bíkà rògbìá ọmọ ẹ̀dẹ́ ènìyàn yọ yàtọ̀ jùmọ́ lọ́nà yọ yàtọ̀ jùlọ nígbà wọn bá rí pé ọlọ́run fi ọ̀rọ̀ fóun ibi tó ń bá ti sọ̀rọ̀ ni wọ́n gbọ́ ibi tó ń bá ti náwó kọ̀tẹ́ tó ti náà gbùtò ibi tó ń bá ti lọ lákọ̀tẹ́ lómi yọ kọjá la ṣùgbọ́n ọlọ́run mọ̀ bí ti kẹ̀kẹ́ ọlọ́ni wa láti ìlú náà ń dé lómi padà rí ìlú máa ya ṣá ọlọ́run sọ̀rọ̀ ń kalẹ̀ ní bọ́lọ̀ ń ti fẹ́ ní níwọ̀n ìwọ̀nba bọ́lọ̀ ń ti fẹ́ ní sọ̀kalẹ̀ pẹ̀lú ìlú látọ̀dọ̀ rẹ̀ bó ti wá ń sọ̀rọ̀ kalẹ̀ o kìí ṣe kó tó ìkẹta sùn nínú ọlá ọlọ́run nínú àdìsí tá a ti jọmọ ní sọyún muslim látọ̀dọ̀ Abu Dharr al-Ghifari látọ̀dọ̀ Ànábì wa sallallahu alaihi wa sallam hadith al-qudsi ó ní ọlọ́run bá àlejò ọlọ́pàá yìí pé ya ibadi inni haramtu zulma ala nafsi wa ja'altu bainakum muharraman fala tadalamu èmi ọlọ́run ti àbùkí léèwọ̀ lórí ara mi. ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ sàbójú délé wọ láàrin ní ẹ gbọ́dọ̀ sàbójú síra ní o nínú àdìsí yẹn ọlọ́ọ̀bá àdìsí ọlọ́wà sọ pé yá ìbáàdì kullukum dallun illa man hadaytum gbogbo yín lẹ ti tọ́nu gbogbo yín lẹ aláìmọ̀gá gbogbo yín lẹ bá wọ̀ bẹ́ẹ̀ abẹ́ntọ́nà ń bá ẹ̀wọ́ ọ̀nà lọ́dún ìgbé ìlà bí wí nínú sọ́dọ̀tò fàájà lójoojúmọ́ ìpè ìdínà sọ̀rọ̀ ọ̀sọ́dún sẹ́fúnì. ojú ọ̀nà kórìkìrìsì ẹ̀sìn kórìkìrìsì islam ní ojú àtọ́ tá a bá wá wà lórí islam yìí àwọn èèyàn ti turu kúrukú bọ́ ọ́ wọ́n ti turu àwọn ọ̀hún bọ́ ọ́ ìdínà sọ̀rọ̀ ọ̀sọ́dún sẹ́fúnì. ojú ọ̀nà tọ́tọ́ sí tí ó jẹ́ ká dọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ó fi mọ̀ wá ó wọ́n jẹ́ asọ̀nù àtọ́mọ́nà ó ọlọ́ni ya ìbáde kúlùkùn já ìhùn ẹ̀yin ẹrúsìn mi gbogbo níláre bí pa gbogbo nílé bí pa o bá tó yó lónìí ó lè bẹ́ẹ̀ lọ́la o o lọ́tò tọ́ o fẹ́rẹ̀ gẹ́gẹ́ bí àgbàdo mú o tó àti mú owó di wàhálà àti mú oúnjẹ yóò di bìbí náà ó ti ń bẹ lórí ọlọ́ni kúlù kún já ìwọ ìlà mẹ́tàbàmù gbogbo ní ojú pa wà lẹ́yìn bá fún lóúnjẹ o fàtẹ́tì ìmú ní òfin ìmú ẹ wá oúnjẹ lọ́dọ̀ mi fún yín o yá ìbáàdì kúlù kún màárì ìlà mẹ́tàbàmù gbogbo ní lójú wà lẹ́yìn bá dáfọ́ fún o fàtẹ́tì ní asíkù asíkù ẹ wá afọjú ẹ wá lọ́dọ̀ ìmí ọlọ́run ẹ wá sọ wúwọ̀ lọ́dọ̀ ìmí ọlọ́run dáàbò يا عبادي إنكم تمسكون بالليل والنهار أي نسي من قبول إلى سبيل وأنا أغفر الذنوب جميعا إني بما سبقوا بقوة بطا بطا فاستغفروني أغفر لهم أوا فرجيني إن فرجيني يا عبادي إنكم لن تبلغوا ضري أو لن تبلغوا ضري فتضروني ẹ̀ ẹ́ lé dógóńgó pé kẹ́ ẹ fi ara ní èmi ọlọ́run kò déédéé. ẹ̀yọ́ mẹ́lẹ́ni ẹ̀yẹ bí ògbóngbó kẹ́ ẹ fara ṣe ìbí ọlọ́run àràmánù alàlà àrùkì sáwà ọlọ́ọ̀bá tó gún wa lórí àrùkì rẹ̀ níbo lẹ́yìn wà wàtí awúrẹ́ ti yóò sàmà wà á ti wọlé kúrìtì ó dé ó dé níbo wa lágbára ni ẹ ní bara ní ọlọ́run ẹ ní débi bẹ́ẹ̀ ti bara ní tèlé mẹ́wàá bara ní wàlá ń sábúlù fún lọ́kọ́ yìí bàtà ń bàrù ni bẹ́ẹ̀ ni ẹ ní dókòó ń gbó pé àǹfààní kẹlẹ́ fẹ́ẹ́ ti mọ́lọ̀ èlé tàbí mẹ́wàá rí dé yà ìbáraẹni làwọn àna àwùwọ́lá fún àkírà kù ẹ̀yẹ rúfẹ́ mi tọ́ba ṣe pé àìní àkọ́kọ́ yín àtẹ̀mí ìkan yín wà ń sàkún wàjú nàkùn yín àti àjẹmú yín àfa wa náwáwí ọsọ ike láti kulẹ̀ dídá tá a dá yẹn láti àlóyè ànábì ádámù alẹ́ sàlàtà sàlà lórí ẹ tá a dà kàn yìí tí gbogbo yín kánú àlá àtúkà rọ́jùlí ẹ kọ́lìbì rọ́jùlí wáhì tẹ́ ẹ bá wà lórí ike ẹ̀dà bí ọkùnrin kátó bẹ́ẹ̀ bọ́ lọ́nù gbogbo yín wá dàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam máa ń sáájà dáníkà fún ìmúlẹ̀ gèdè yá ìyẹn ò ní di àlékún kankan ní ọlá ìbẹ̀rẹ̀ ọlọ́run kápẹ́ gbàtẹ́ tí wàá dá sẹ́ǹtì lọ́lọ́ ọlọ́run wà lẹ́kùn ọlọ́run rárá. يا عبادي لو أنا أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أفجر قلب رجل واحد ما نقص ذلك من ملكي شيئا tọ́bàdà ẹ̀jẹ̀ yẹ ẹ̀jà bíi kò kí èèyàn tó burú jù láyé bí àbúrò àbílẹ̀ nkànú ẹ̀kànú kọ̀ọ̀ àrùn tàbátì àdá àdéhìlá àdéhùwọ̀ tàbí. tí kò kan yín gbogbo yín wá dà ẹ̀jẹ̀ bíi àbílẹ̀ àbí tó yẹ pé ńgbà tó lọ́n ti sọ ọrụ ń kalẹ̀ ọ̀rọ̀ mi fún láti gba ìsìlámù ọdẹ lọ́dọ̀ lọ. tí gbogbo yín wá rí bẹ́ẹ̀ ẹ ẹ lè fi dógóńgó fẹ́ fi ara kejì ọlọ́run. ìyún ò lè dín kankan kù nínú ọlá ìdí ọlọ́run tí ó gbóyún rẹ̀ sí lọ káwá bọ́lá ọlọ́run wá ya ẹni àkọ́kọ́ yín tá a kọ́ dádúró ẹni nǹkan ìta àdá tí gbogbo yín bá kójọ àtàlùjẹ̀nu àtìyàn tẹ́ ẹ kójọ lórí ilẹ̀ pẹ́ńtẹ́sẹ́ pàǹtẹ́ ilẹ̀ gbàgbàgbà kan fasa àlùmí tí gbogbo yín wá ń béèrè tẹ́ǹfẹ́ fàdínkù fàdínkù kúláwá kúlá ìsáni pẹ̀tẹ́ alátàmọ́ tó yẹ pé gbogbo ẹnì kọ̀ọ̀kan gbogbo tí ń béèrè pátá lọ́lọ́run fún un. ẹni tó béèrè ogún lé ẹni tó béèrè ẹgbẹ̀rún mọ́tò ẹni tó béèrè ẹgbẹ̀rún kan ìyàwó fún un ṣe fún pátápátá máa ń nàkọ́ta dáálé kàkí ń máa ní ọlọ́run ní ìyú òní kẹ̀kẹ́ kù ní ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìyọ̀ lọ. ilá kà máa yẹ ń kótó lèmi kí ìdá ó àyàfi tó bá ti yí pé abẹ́rẹ́ tẹ́ bá ti bọ́ nú odò tẹ́ ti bọ́ nú omi tẹ wá yọ lẹ wá sá abẹ́rẹ́ yóò ti dé kó mi yọ fún adìyẹ tí yóò bá lè tẹ̀lé nìkan ló kù. ya ibadi innama hiya a'malukum ukhfiya lakum iṣẹ́ iṣẹ́ ṣe òbí ọlọ́run mo ń sí fún yín fún mi wà sí ìkọm ìyá ha èyí ti pèsè rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ ìní wà báwo títí kan kẹ́ẹ̀rì tíra báyìí lẹ́nu pé máa lè ága lè fi dáàbì láàyò ha dúró sọ̀bí ìrọ̀tà ńwọ̀lá kẹ̀bí ìrọ̀tà ìlà àkọ́ a bọ̀wọ́ jáde máa ń lò ha dọ́rọ́ wàlà ayélujára mọ̀rọ̀ ọ̀bùnúkà áhàdá. tíkaluku orí báyìí tọ́lọ̀ fún sàmójúkú fún akókò wa láti lé wọn jà sílé wọn lò ìṣirò wa rọrùn mọ̀jọ́ jẹ́ gbogbo ta adélábúrò ìdíwọ́ wọ̀ ọ́ ẹ ń bá rí oore fali yahmadulá kótópẹ́ lọ́dọ̀ ọlọ́run ti kò gẹ́rẹ́ ọmọ nǹkan jẹ́jà ká gẹ́rà dáàlì ẹ ń bá rí kejì fala yẹnu mẹ́ta ìlà dàpta ẹni ara rẹ̀ ẹni ọba mi kì í tọ́lọ́ ní ọba mi títa fẹ́ ló fẹ́ di pé ẹni tí bá ń ṣe tẹ́rìbíyà ó ná ọmọ ìdí o ìdí ọgbà lára o nípa pé ń léèyàn ń fún ń fún lóúnjẹ ń tọ́jú rẹ̀ ń sanwó léwu ń ṣe ń ṣe gbẹ́sàwó ṣùgbọ́n ọlọ́run tẹ́lí bí yàtọ̀ ọlọ́run kò sí ìkẹta tó délé ìdùnnú ọlá ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta táàbù mọ̀tò tẹ́lí bí ọlọ́run ọyàtọ̀ tẹ̀dá òun náà ni pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn bótúlẹ̀ olówó tó bótúlẹ̀ ọlọ́lá tó bótúlẹ̀ onílẹ̀ tó kó lóúnjẹ tó bótúlẹ̀ onílé ègbè tó tọ́ba di pé lónìí obi obi obi. àárọ̀ onáàní ọ̀sán ni alẹ́ yóò ní jọjọ wàhálà rẹ̀ jẹ́ jù tí ẹni gbìyànjú wọn náà tẹ ẹni gbìyànjú díẹ̀ àbí ẹnu ọmọ yẹn ṣùgbọ́n lọ kò sí lùmù gbọ́rọ̀ ọlọ́dún wa kọ́ láàrọ̀ òkú mú di owó ní àtẹ́jú láàbùn ẹ máa béèrè kálọ́wọ́ ọlọ́run ìmọ̀ ọmọ ọmọ ni. ẹ máa tọrọ nǹkan lọ́dún èmi ọlọ́run ìmọ̀lẹ́ fún yín kò dín ọlọ́run kù làbó olórí sọ pé làtẹ̀sí alánà sani àdàmà ájáta ń ìlẹ̀rí àbùwà àbùwù látọ̀tọ̀ ọmọ tọ́ba rọrùn fún ọmọ tọrọ lọ́wọ́ ẹ̀ tọ́ba rọrùn fún má tọrọ lọ́wọ́ ẹ̀ kí nǹkan wọn pọ̀ sáyé mẹ́ tí wọ́n ìtọ́lọ̀ ti jẹ́ ọtí ọlọ́run wọ́n tẹ́lẹ̀ ilẹ̀ ní abo àbúrú lágbókèjáwó lọ́wọ́ máa béèrè lọ́dọ̀ ọlọ́run tó ti ṣe ilẹ̀kùn rẹ̀ wọ́n ìgbà kankan ọmọ ẹ̀dẹ́ ìyẹn bó ti rẹ̀ lówó a máa ti mi a máa ká tiẹ̀ lẹ́ mi a máa kọ́lá rẹ̀ lẹ́ ń bá mi aláwo yẹ gbọdọ̀bù ìntarakita gbogbo wà

lára lọ́lọ́run fi jẹ́ pé mo ní alihamudulilayi rabbil alamin nítorí kún ní pé arahmani rafi láti di àánú ọlọ́run ọlọ́run bá ní rahmanu kọ́bílà wùdúró lọ́rùn kéétì ìdáyẹ̀ntì ọ̀kẹ́ ti di ń jẹ́ rahmanu ìdí ìtumọ̀ rahmanu ti yàtọ̀ sí rọ̀hìmù yẹn rọ̀hìmù nígbà ọ̀jẹ̀ dàda ìmìyàn ọwọ́ à ìkẹ́hùn fẹ́ dà níbi ń jẹ́ rọ̀hìmù tùwẹ́kótó dẹ́ ìdájọ́ ọmọ ẹ̀gángan níbi ń jẹ́ rahmanu rẹ̀ ọlọ́ọ̀bá sọ pé arahamu alala arusi táwa yọrọ fi níbẹ̀ yẹn ṣùgbọ́n fún ọkọ mú mi oníwà sọ àná bílí mú mi ní iná rọ̀ fi máa ń bò tí mẹ́ta rẹ̀ nìyẹn nínú àánú ọlọ́run náà ló fi ti rẹ̀ tó sì jẹ́ pé kò ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin sáàtì mọ̀ pé bá yẹ ọlọ́run ọmọ yàtọ̀ sẹ̀dá ẹn tí ó ṣe tẹ́rí bí àfún ọ tọ́ba ṣe débi kan tọ́ba béèrè ọmọ ní fún ọ èmi náà máa ti bẹ́ẹ̀ ẹjọ́ mẹ́ta yìí olùkọ́ ti pọ̀ ju tòṣòwò ń ta tòṣòwò ń ta ntọ́ da fún mú mi ní òdodo pé ronú ká ló ní bùkátà tó ti lọ ó lẹ́ ń bá bá táwọn ronú a ẹni kò ní ó ìsọ́bọ̀ wa bá wa kó fi ń bá wa nígbà ọbẹ̀ lòlù ti ìjọ sọ̀rọ̀ àìsàn lọ́rọ̀ láti fi fọmọ ìbájú. <laughs> ṣùgbọ́n nígbà tí ọba tó nǹkan tí gbogbo ẹ̀ dáàbò bóòlù ìfẹ́ ẹni tí tiẹ̀ nígbà ọba béèrè ló gbọ́ abéèrè abéèrè òun ti di lọ níbi tí mi sọ fún wa nínú yìí àyà seventy eight ọlọ́ni wàlláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a wa ja'ala lakumus sam'a wal absara wal af'idata la'allakum tashkurun ọlọ́lọ́fà yíyọ nínú ìpò ìyá ní la ta'lamuna shay'a tẹ́ẹ̀mọ́ kankan rárá abọ́mọ ebi tẹ ìyàn tá a di fẹ́ fẹ́ ah ní ẹsẹ̀ bíi sàn yìí bẹ́ẹ̀ ló ti mọ kura ayé ló ti mọ ká ó ti di aago ó ti di mọ̀tìmọ̀ rẹ̀ àbòtìmọ̀ yé ti di abéyí tó ti mọ gbogbo ẹ̀ ti ń kàwé wọ́n ń gbọ́ ọ̀jẹ́ pé ẹ̀sán pọ̀ nù ẹ̀sán pọ̀ ńlẹ̀ Yorùbá àwọn oríṣiríṣi nǹkan mi ìdá máa gbọ́ <laughs> ọ̀rọ̀ àwòkọ́ bí ọ̀rọ̀ ọ̀jà bá àdìyàn níbo bí ọ̀rọ̀ ọ̀jà bá àdìyàn níbo lẹ́yìn bẹ́ẹ̀ sàn pọ̀ kó ṣe pọ̀ mílíọ̀nù lọ́pọ̀ ní India India tó wọ́ọ̀rù bìbì lọ India ó tó wọ́ọ̀rù bìbì lọ ẹ̀sán pọ̀ bẹ́ẹ̀ kọ́sẹ́nì ti mọ̀ ọlọ́run tó fẹ́ wàá mọ̀ fún yín ọlọ́run ló ń ń fi lè gbọ́ràn fún yín ọyà gbé ká gbé lẹ̀ báyìí ò lè ò ní gbọ́ràn ó ló ń èrí náà fún yín ké lójú ké lójú nìkan ní ti rẹ̀ ojú lè ọ̀ràn ọ̀pọ̀ tí ò sì lè rí gangan ọlọ́run ló ń fún yín sẹ́yìn sọ̀rọ̀ lọ́sẹ̀ wàá dé Allahu Akbar kí wàá lóde tó dàgbà tó gbọ̀n tó ta agu sẹ́kọ̀ gba lọ́wọ́ àwọn ọmọ òkè rẹ̀ kí kìí kan ní ìbọ̀dọ̀ lọ. ahụ ẹ̀yìn sá Allahu ahụ lórí pé bá gbòógì dáadáa yóò jìnà yóò jìnà tí kókó máa wá nǹkan lọ làálàkùn ní ìbẹ̀rù kẹ́lẹ́ bá àtúntàbọ̀lọ́ yẹn tí ò dé wọ́n bẹ nínú ọkàn ọpọlọ ọlọ́run ló ṣe fún mi kẹ́lẹ́ bá mórí ọlọ́run. ojúkọ́nà ẹlẹ́ẹ̀karùn-ún tẹ́ẹ̀sì mọ̀ yìí pé tẹ́lifíà ọlọ́run ọ̀yàtọ̀ sí tẹ̀dá náà ní pé ọlá ọlọ́run ṣèyí kájẹ́ lẹ̀ kan wà láyé kọ́mọ wa padà gbé ah dídán láti ìbéèrè ńgbọ́ lábẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ fífó ṣe ẹ̀já gbàmọ́ nǹkan gbàmọ́ lọ́wọ́ kọ́ fáwọn tí lò tí lò nígbà tí ló ń lò sọ́ọ̀bà wa jẹ́kẹ̀lé orí ńlá ni orí ńlá ni kọ́lọ́ bá sí

kìí nga nǹkan lọ́gbọ́dọ̀ jẹ́ ìrò àkọ́kọ́ tẹlifíwọ́n wà bú ẹkún gbọ̀n nígbà tí ọba ti gbàmà àbí ti rẹ̀ jóná àbí ẹ lékún yọ wà ní ń ti ta ayé òun ti bàjẹ́ òru ọlọ́run fẹ́ ẹlòmíì àjọgbà àtàkéjẹ ní wáyé sí báyìí ó sì ń ra bàbá ńlẹ̀ sí i ah, òun àti ẹni tó jẹ́ mùsùlùmí àti ẹgbẹ́ ìjọba ìmúta àwọn òwò báyìí ni ah! Allahu Akbar orí ọlọ́nkọ̀ lọ jàrá àìmọye tí oníṣẹ́ àdúgbò ti rẹ́ pé o ò lè bọ́ọ̀sì ẹ ní tí báwọn èèyàn kan wọ́n ti ń bẹ tí ń jà bá lérí àwọn tí wọ́n nípa àdúgbò èsì táwọn òbí tàbí ènìyàn kan àbí ẹ̀kọ́ ni àwọn èèyàn kan ní ẹ̀dá yunifásitì ilẹ̀ kéé pé ńgbà tí àwọn nípa àdúgbò tí wọ́n di dókítà tí wọ́n di pòfẹ́sọ̀ tí wọ́n di ẹni wọ́n á dá yunifásitì ilẹ̀ ṣé bá wọ́n ọ̀mọ̀dé ẹni lọ́bẹ̀rẹ̀ kò sí àgéjì tẹ́lẹ̀ ṣébi mi ò yọ méjì ìnẹ́fẹ̀yàn sàtìkéjì àgéjì ìdáyé ni ìmàlọ́kọ́ káyú kó o ní màkọ́ lẹ́kọ̀ọ́ kó o ti gbó dọ́gba ti lòdì lọ́lọ́ torí ẹ̀ la sọ yìí pé má gbẹ́kẹ̀lé ẹ̀dá kankan má gbẹ́kẹ̀lé ilé ìjó kankan má gbẹ́kẹ̀lé sáwùdí kankan má gbẹ́kẹ̀lé iṣẹ́ ẹnì kankan ọlọ́ọ̀nì káyọ̀ bàbá rà lé tọ́lọ́mùbá wá sí wọn sí ọ wà mọ̀tàlá abdulilá ọlọ́wọ́bá wá sọ fún wa nínú sọ́ọ̀tù gáfíìn àyà sixty four sixty five aláwo lẹ́ni ìjà alálàmúlá àrùbọ̀ kọ̀rọ̀ọ̀rọ̀ wàsàmà àbínáà wàkàwàràkùn fa àkànà wàràkùn wàrọ̀zákàkùn nínú sọ̀yìnbá dáàlì fún wọn lọ́wọ́ rọ̀bùkùn fàkàbà àrọ̀dà wọn. رب العالمين هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين ọlọ́ni aláwùlẹ́ni ìjà àlàlàkùn làárọ̀ kọ́rọ́ọ́rọ́ ọlọ́run ló fi ilẹ̀ mú ní ní tó dúró títí tí ọ̀ máa mi pẹ̀lú yín. wájàlá lakọ ẹ wọsàmà àbínà á ọlọ́nà wọsàmà àbínà á ọlọ́nà tó ti sọ́mà ní sọ́mà kalẹ̀ fún yìí wọ́sọ̀ wọ́ra fún ọjà àwòrán yìí fa àṣàna tó wọ́ra fún àwòrán yìí tọ́nà ń gbé yìí ká ó sì dá ogun rege wọ́rọ̀ zaka fún nínú tọ́ báà nínú tọ́ tọ́ bẹ́ẹ̀ lórí ọlọ́run ti fún yín kúlù mà yàgbà gbogbo tó bá ti lè wúlò fún yàn ó lè ó lè ó lè ó kéé de dandan kọjá kọ́ jẹ́ wo mu ìgbé tètè àwọn bàbá wa máa wí nù ipe ó sì jẹ ìwú fún yín ìnírí sùn lọ́sàkà ó sì tí ó gbogbo tí ó wúlò fún yín ó lè já sọ ní ó lè jẹ́ nǹkan mẹ́rin wàrà ọ̀sàkà fún mi náà sọ ìdí báyìí ọlọ́run ti jẹ ìmú fún yín àti ìná ìlò látara gbogbo nǹkan dá lórí ìpẹ́ dáálé fún rọ́ọ̀bù fún mi ọlọ́run ọba olùtọ́jú yín nìyẹn pátábà arákàlùmọ́ ìbùkún ní bọ́lọ́ olórí adé ẹ̀jẹ̀ tó ní rọ́gbódà alámi ẹ̀ńtí lé gbogbo ẹ̀dá lórí ìrànràn tí tọ́jú gbogbo wọn ó wà láàjù láìlà ìlànà ọlọ́run ọba tó ní ìtẹ̀lé òdodo tí àìsí ọ̀sáájú ẹ̀ láìlà ìlànà kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọ tí nìkan tó tó fájì lókùnkùn. oní a ẹ máa pe é ẹ má dà mú lọ káwùlà mọ ọlọ́run ọ̀rẹ́ yín fẹ́ ẹ lọ ewu kankan mọ́ ẹ má lọ dé adéwòlú ọlọ́run ọ̀rẹ́ yín fájúrú wù nìkan ni ẹ máa pè é mọ́kúlì sí ìnàlá lẹ́jọ́ ọlọ́ni wàjọ́ wa kálí alẹ́lẹ́ àyè lẹ́ni láyé mu wàtàbí bí hàmdi rọ́bì wàkàfà bí bí dunu bí bàbí xabirọ́ wàtàwà kálí alẹ́lẹ́ àyè lẹ́ni láyé mu gbára ní ọlọ́run tó jẹ́ abẹ̀mí tí òjò kúrá láyé ọmọ ẹni ìrètí ọba lọ gbára lé tìmẹ́ta hmm. ló lè ṣe náà ní bí ń dùn tó bá tó bá lọ ayé ẹ̀kọ́ ni alọ́lọ́run ní agbẹ́kẹ̀lé ó lè bá wa ṣe ó lè bá wa kó wọ́sà bẹ́ẹ̀dẹ́ àwùjì ni máa wí ọlọ́run bá mú bá kọ́ ọmọ dúpẹ́ fún wọ́kàfà bídòdò obìnrin bídòdò obìnrin bá a dì í wọ́kàfà bìnrin bídòdò obìnrin bá a dì í kábi rọ bìnní yẹn ó mú àwùjì pẹ́pẹ́ kọjá wúwa ìlọ́wọ́ àti báyìí kó kàfà wákàtí àbìlí ìdílò ní obìnrin gba àbìlí kàbírọ ọlọ́run bá jẹ́ tó nímọ̀ fínífíní tí gbogbo ẹ̀ṣẹ̀ táwọn ẹrú rẹ̀ ní ń dáwọ́ ọlọ́run bá wá sọ pé wà máa ń dà fún yà ọlọ́run sọ pé máa ń dà fún yà ń fàdù wà máa ń dà láàyè má fi kàmí kàdé o máa ń dà fún yà ń fàdù wà máa ń dà láàyè títí bẹ́lọ́dọ̀ ẹni ìyẹn ọ̀nà ìjà àyíká tó wà lọ́dọ̀ ọlọ́run ọrụ dọ̀ lóye bá ti jẹ́ pé ó fi orin orin kan tó ṣe fún mọ́ ọ lójú kọjá sí ọ ọmọ pé máa ń ń ọmọ ọlọ́run ti rẹ̀ yóò ṣe orin àtọ̀dọ̀ yóò ṣe fún wa ṣe orin àtọ̀dọ̀ rẹ̀ fún wa ojú nínú ojú kan náà ilé tẹ́lifíyà ti ó yàtọ̀ dídí gbé títẹ́ ìfẹ́ yà àwọn ẹ̀dá apá kan sí apá kan ìwọ̀nba tí a gbé ìfọlọ́jẹ́ fún wúlò fún wa wọ́n láti wọ́n láàánú rẹ̀ ní àfikún náà.